أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ntí mo fẹ́ bá gbogbo ẹ̀yin olólùfẹ́ sọ lónìí ni pé mo ní almubasir minanas man basala sehatawu le idmatilmali tó bá ní kó mú onínàápàwánú ẹ̀dá ọmọnìyàn ó ná àpàlẹ́ni tí ń fi àlàáfíà rẹ̀ ń na ń na kọ̀ọ̀kan mi ń lò nílò àdùnkíá wọ́n wá nítorí kíni ó lóun fi ń wówó ó mọ̀ pé èèyàn máa rówó he èèyàn sì máa owó láìsí wàhálà ṣùgbọ́n èèyàn mélòó ní máa lálàáfíà tó bá sọnù he kọ́dà bọ́ bá débi wọ́n ti ta wọ́n lè má bọ̀ omi bílíọ̀nìà tó kú láìpẹ́ yìí nàìjíríà ọmọ Ogun State bó ti lówó tó kọ̀ra láàfin ara èyí ò jẹ́ ròyìn mọ́ àti bá ní kò sọ hospital nàìjíríà èyí ò jọ ròyìn mọ́ àti bá ní bàbá dé hospital àníri tá ló bọ̀rọ̀ bó ti tún wá ti pé ọ̀kárí yìí bí n ti ń ṣe ọ́ bá ṣe ọ́ pẹ̀lú àwọn tó ní láárí ọlọ́run mọ́jà àfọjọ́ ọlọ́jọ́ lọ wọn ò ní rántí tiẹ̀ o àwọn tó ní láárí wọn rántí àwọn tó ní láárí ọ̀wá ríbi jáde mọ́ ilé wọn dúró tí o bá wá sí wọ pẹ̀lú wọn pọ̀ ta ni ó yà sí ọ èyí tí wọ́n sì wọ́n ni wọ́n ní olóògùn yìí ìbọn lápá tí kò lápá tí ta ni ó jẹ́ wọ́n nájú ẹ̀ sóhun jòkó ńlẹ̀ rẹ̀ fi nǹkan bonú bọ́ bá lè fi máa fi bonú máa fi dání àfi fọwọ́fọwọ́ ọlọ́run jẹ́mi pẹ̀lú rẹ̀ rẹ́yìn àlùbáyìí asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.